ó mà ṣe o sọ́jà ṣubú lójijì níbi ètò ìgbáradì ló bá kú pátápátá títí dàkókò tá a fi ń kó ìròyìn yìí jọ inú ọ̀fọ̀ àti ẹ̀dùn ọkàn ńlá làwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀gágun mi amadu wà níṣe ni ọ̀gá sọ́jà náà kú lójijì lákòókò tó ń ṣètò ìgbáradì kan tí wọ́n máa ń ṣe fáwọn sójà ilẹ̀ wa lọ́dọọdún ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ lọ́dún yìí èyí tó wáyé lọ́jọ́ ajé monde ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún 2023 aláròye gbọ́ pé ẹnu ètò ìgbaradì eré sísá kan tí wọ́n máa ń ṣe fáwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba láti lè fi mọ̀ bóyá wọ́n dá pé ni olóògbé náà wà tó fi ṣubú yakata sílẹ̀ eré làwọn kan tí wọ́n rí ohun tó ṣẹlẹ̀ náà kọ́kọ́ pé ṣùgbọ́n nígbà tí kò tètè dìde nílẹ̀ níbi tó ṣubú sí làwọn ọmọọṣẹ́ rẹ̀ kan bá ṣùgbà rẹ̀ wọ́n sáré dù ú tí wọ́n sì gbé e lọ sọsibítù àwọn sọ́jà kan tó wà nítòsí níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣùgbọ́n gbàrà tí wọ́n gbé e débẹ̀ làwọn dókítà tí wọ́n bá lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà sọ fún wọn pé òkú lẹni tí wọ́n gbé wá sọ́sibítù ọ̀hún. ẹ̀ka àkànṣe iṣẹ́ ni olóògbé yìí wà kó tó kú tó sì tún dipò pàtàkì mú láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ gbogbo. adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online.